الوضوء لما نحن كنا معلاني nípa aljihad èyí tí fi ká jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá wa tí wọ́n ti fi àlàyé òfin tó dé títí tó fi lórí bí wọ́n ti máa pín èrè ogun àfàfẹ́ bẹ̀rẹ̀ àlàyé fún wa nípa nǹkan mìíràn èyí tí wọ́n pè ní al-ayman wan-nudhur ìbúra àti ìtẹ̀lérí ntọ́jẹmọ́ ìbúra àti ntọ́jẹmọ́ ìlérí òfin wọn lọ́rọ̀ nínú ṣẹ̀ríà kí ló tọ́ka búra kéṣe ní ti ọ̀tọ̀ láti fi búra tá fi ti